ayọ̀ ayé ẹ máa fi ìṣẹ̀ṣe ṣẹ̀rẹ́ ìṣẹ̀ṣe làgbà ọ́ ayé ẹ máa ta pa sí ìṣẹ̀ṣe tó bá ní ká máa mi làjú omi o torí ara yìí ni o alágbà bàbá ẹ̀ rí wọ́ bàbá ẹ̀ rí wọ́ ẹni fà ṣoṣo láàrin ṣòun. ikú ti ń pọ̀ mọ́dé ihò yọ àtọwọ́ ara wọn lọ ti ń wá gbọ̀ngàn. Ah, èèyàn lè ṣe jẹ́jẹ́ kó kàbùkù ọ́ a kì í gbélé ẹni ká fọ̀hún rọ̀ ẹni ò bá ṣayé lẹ́sọ̀ ayé ò kí fún wọn ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀ o ohun tí yóò sọnù táwọn wá kiri. ohun àtijọ́ wa ohun àtijọ́ wa ó ṣe pàtàkì láyọ̀ ayé ẹ̀ máa fi ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ làgbà ọ́ ayé ẹ̀ máa tàpá sí ìṣẹ̀ṣẹ̀ wọ́n bá ní ká máa ní ìlàjì mọ́ bí tóbi ara ìlú alàgbà bàbá ẹ̀rí wọ̀ bàbá ẹ̀rí wọ̀. ẹ̀dá kì í rọnú ọ̀la ohun tẹ́dá máa ń jẹ́ lẹ́nu kí bíi ti o. Wo ni àwọn oníyàn àgbálùmọ̀ oníyàn àgbálùmọ̀ dúdú. À ń bọ̀ nínú òkú àgbálùmọ̀ gan òkú àgbálùmọ̀. Ṣé nígbà táwa ṣe délé ló wá fẹ́ ká àgbálùmọ̀? Má dá lóhùn àgbálùmọ̀ wo lórí obìnrin ìdí tó fẹ́ ká. Ojú ìtalẹ̀ ní ẹ̀ lójú inú èmi ìfi dágbà lọ́wọ́ tẹ́mi wò yìí. Nígbà máa ká tán ní ìdílé mọ̀ pé fún mi kó lọ bàrà fẹ́. Àjàní. Àjàní. Àjàní. Àjàní. Àjàní o. Àjàní. Àjàní ajani o ajani ah, ah, ah, iṣẹ́ tó ṣe ni ibi takuntakun láti gbọ́kùn yìí níta ìfimọ̀ mi ń ṣàkánù àṣẹ àṣẹ. àfọ̀n rẹ̀ ó gbọ́ kó tó rọ̀ àṣẹ o ẹ̀gbọ́n mi àṣẹ o. ọlọ́wọ́ bá wá ṣe ìyàwó rẹ àwa bíbèjì. ẹ gbádùn ara yín ọ̀yẹ́ ẹ̀gbọ́n mi ẹ mọ̀ tí ń ṣe eré ọ̀nà oko lámọ̀ wa. kí ni. alẹ́ gbádùn nǹkan bẹ lórí ẹ̀. nǹkan bẹ lára yín ẹ̀gbọ́n mi mo lè pa yín fọwọ́ ní nǹkan tá ẹ ti sọ. ẹ̀wọ́ ẹ̀rọ káwá dàrú pa yín ẹ̀rù yín ìyàlẹ́ pa yín bẹ́ẹ̀. ẹ̀yìn lóde. Saka! Saka! Ẹgbẹ́ ọ̀rẹ́ jọ pàpà yìí. Kí ló wá kọ̀? Ọgbà ọlọ́wà dúpọ̀! Ọgbà ọlọ́wà dúpọ̀! Saka! Ọgbà mi ọ́!

wàdà. balẹ̀ lọ́dún ọ̀kan lè rówó fi jẹun o lẹ́gùn burúkú ìbá pa mí lọ́wọ́ ọgbà mi lọ́mọ ọgbà mi lọ́mọ ọgbà mi lọ́mọ tèmi bàbá mi tèmi mà ti gbé ẹ. jẹ́ òní gbé bí èèyàn bá ń sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ohun rere máa jìnnà sí èèyàn ni ṣe sùúrù ṣe sùúrù ẹ ṣe sùúrù. mo bọ ti gbọ́ tẹ. àfi kéèyàn fi sùúrù wákàdàrà tiẹ̀ ni o kéèyàn gbà ni o mo gbà tèmi o mo gbà o ẹ jẹ́ lọ fọwọ́ ara mi sọmọ mi ẹ jẹ́ lọ fọwọ́ ara mi sọmọ mi o. ẹ wo ẹ̀yin olóyè àtẹ̀yin alágbà agbo tó korò lẹ fi ń ran ọmọbìnrin yìí ta ni ọmọ wípé wo bí tí egbò ọkàn ni ó jẹ kí ẹ mọ tí èèyàn gbà pé yọ gbẹ̀yìn òun kọ́ mọ̀ ó sì jáde láyé lójú ẹni ikú tí ń pa màjèsí ẹ̀ mọ̀ pé ìlú fẹ́ túnú ni ẹ sì ń wò mí ran alágbà ọ̀tún alágbà ṣé bí ẹ ṣe fẹ́ sókọ mi rè ọkọ̀ tí ó bàjẹ́ láyé àwọn bàbá mi tí kálukú wọn fi sílẹ̀ sásọgbóra ẹ̀yin lẹ fẹ́ bókọ̀ ọ̀hún jẹ́ ẹ̀yin náà mọ̀ pé màjèsí ìlú tí bá ń kú ìlú ń tú díẹ̀díẹ̀ ni àwọn aráàlú sì ní ọrọ̀ ìlú àwọn ọ̀rọ̀ ìlú náà lẹ́ ń pa mọ́ ni lójú eyi yìí bẹ́ẹ̀ ń pẹ́ yìí lẹ́ ń pa wọ́n ni. ọkọ̀ ìlú àwa kọ́ à ń àyàn. ará ọ̀run ní ìṣòro. àbí àbí inú tiwa ni ìwí sọ pé àwọn kọ́ làwọn ń ẹ̀dúró sẹ́yìn lórí àwọn ti mẹ́nu ìlú yìí ọjẹ́ bí oyè àbí ọ̀tún alágbà èyí ò jẹ́ bí oyè àwọn òwòrò ẹ dá mi lóhùn èyí ò wá fi hàn wípé ẹ fẹ́ ẹ̀kọ́ eégún tí ń pààyàn ẹ̀jọ̀ ń pààyàn ni ah, bí ọ̀bá yé kí ni ìyàtọ̀ láàrin apanijẹ́ àtàpààyàn gbogbo eégún tèmi mọ̀ àwọn eégún tí máa ń tùlù ṣe ni tí wọ́n gbẹbọ kí ilé olè bá àtùbà kó lè túṣẹ́ ń wò lẹ́yìn ti rí eégún ọ̀ràn eégún apanijayé ẹ̀yin náà lára ṣèṣe tẹ́ ẹ̀ sanwó ẹrù rẹ̀ láwìn ẹ̀yin náà lẹ́tọ́ ń kígbe wípé ṣèyà alákìíká wá sọ́jà àbí ọ̀wájà ẹ̀dúró ná tí epo onípẹ́ ọ̀bá sì lẹ́yìn yẹn sí ọ̀yẹ́ kéèyàn sì lẹ́yìn onípa ẹni ẹ wá jẹ́ kí n sọ kẹ́ni kan fún yín o eégún tó bá ti rorò láròrò jù á lọ jù sínú ugbó ni inú ugbó rere àti pé èwo mo tiẹ̀ ń sọ níbi tí nǹkan dé dúró yìí àṣẹ ni o kì í sí pé mo dá alábàá ẹni ọba mọ iye obì ní ìfẹ́wé sí ẹ̀kú eégún ẹ gbé lọ sínú ugbó rere nísìnyí kẹ́ ẹ lọ jù lọ sí i.

ẹgbẹ́ ẹgbẹ́ sí ẹgbẹ́ sí àyìn ah, ẹ ṣeun ẹ ṣeun <laughs> òun náà ni òun náà ni. ọ̀sà tó bá ti lóun ò ní gbẹja òun ò ní gbẹku tó ló dìde èèyàn ní òun ọmọ ìgbà bí èèyàn bá múrò sàbẹ̀ bí èèyàn bá dáná sókò léèwọ̀ nǹkan mọ́ bàlújẹ́ máa lórí. ẹ mọ tẹ́sí fún mi ẹ lọ lè gbé ko ìbò wa àti sáná dáadáa náà so kò jù bẹ́ẹ̀ lọ. yànràn sílẹ̀ <laughs> yóò jòwó yóò jò. ọtún. ẹ bàbá. ọtún. bàbá. bàbá. ẹlẹ. ṣé ọ̀sán ní láàkẹ́ tó gbé jáde. ara tẹ adébíyàn máa kó apá lójó máa fún yẹyẹ lọ́wọ́ kan tí ẹ wọ́ bọ́ta báyìí la fẹ́ náà lù wá lù wá ní òṣèlú. òṣàbò lè pè mí. yóò ṣe wá bó ṣe bá wa lè yóò ṣe wá bó ṣe bá wa lè ojú wa ni ó ti jóná tán gbogbo báyìí. ẹ̀gbọ́n mi ọlá yín là pín kẹ́ jẹ o bí ẹ̀ bá ń tọ̀ bí ẹ̀ bá ń sọ ọlá yín lèmi ò ní fi rẹ̀ tó bá sì dọrùn yín gbowó mi lọ́wọ́. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjà sójà tá o. ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ́yìí o ní ẹ̀kúta àti sun tó jóná gbúrúgbúrú títún wà ń kí àwọn èèyàn káàbọ̀ ọjà sẹ́yìn mọ̀ pé ìpadàbọ̀ èkó ilé ọ̀lágbára. ọkọ ìlú ọkà màmà nǹkan ńlá gbáà ni ebi ò ríru kò yé mi rárá. ṣe ọ̀rọ̀ eégún apààyàn tí wọ́n pè ní gba ìbúrú wọlé yìí <laughs> o tóhun tí máa ba ọmọ àgbọ̀dọ̀ mọ ògùn náà ó tó rápálá wọ inú ìlú o. bàbá èmi kọ́ ló yẹ kẹ́ ẹ dájú ọ̀rọ̀ báyìí kọ́ nígbà yẹn rí bàbá olóyè ńlẹ̀ ẹnu àgbà ló bí gbó sí ṣẹ́ẹ̀sì mọ̀ pé adé orí àgbà kò sí déédéé orí òwe o ẹ̀bá kan ni ẹ ṣe ń sẹnu kó tó torin àwọn òfin kó sí ẹ lẹ́nu bàbá ni ẹ dojú ọ̀rọ̀ kọ. alàgbà ọ̀rọ̀ rẹ o eégún ọ̀gbọ́dọ̀ wọnú ìlú o àtọ̀ǹtẹ̀kú ẹ̀ kí wọ́n padà bí ẹ ti ń bọ̀ ni alátìsùn kan náà tó padà wọnú ìlú ṣé kó tó wá parun lọ ọmọ jẹ tán ni. baálẹ̀ ìṣẹ̀lẹ̀ bàjẹ́ ká ti bi ìṣáná kíyèsí òògùn eégún tí àwọn èrò ọjà ń bọ̀ ti ń kí wọn ẹ kú ọjà ṣe é tà bí ọba pa wọn yóò <laughs> ti pa wọn kò ní kí wọn ọwọ́ ẹ̀rọ lèyí. tọ́ba wa rí bẹ́ẹ̀ kí láwàá ṣe báyìí kẹ́ni ṣiṣẹ́. ẹ wò mí tóun tí à ń jẹ ò bá sí mọ́ hmm. a máa jẹun tá a bá rí. Hmm. bómi téèyàn bá ní ò bá sì tó wẹ̀ ká fi bọ́jú bọ́pá kò burú. ṣèbí lọ́jọ́ tó ti pẹ́ èèyàn ni wọ́n máa pa á bọ eégún jọ̀ǹgbòǹgbò. ẹ wò mí àwọn bàbá wa àgbà nì wọ́n fi ń fẹ́ láni o wọ́n fi ń fẹ́ láni àbí èèyàn tó lógún ẹrú tó lọ́gbọ̀n wọ̀fà bọ́ bá mọ́ kàn ń bẹ̀ tó fi bu ọ̀ṣà kí ni ó ṣe fún kò sí kò sí wọ́n fi ń fẹ́ láyé. ẹ wò mí táwa bá yí padà tá a fẹ́ ran bọ́ tá a jẹ́ kí wọ́n máa gbégùn yìí lọ́dọọdún gbogbo ètùtù ìdí rẹ̀ kó sì máa jẹ́ ṣíṣe tí ò bọ́ á lọ ó ti di dandan kó fa ohun rẹ̀ wọ̀lú ilé náà ni kọ́ fàwọ̀lú. ọ̀tún. bàbá ọ̀rọ̀ ni ó sọ ó tọrọ gidi sí ni kòkó ló kú lèmi mọ̀ èmi ọmọ wa kò sọkún o àwáwí lásán ni ṣe rí ààbò eégún lèmi mọ̀ èmi ò mọ kí eégún sọ pé dandan wọn ò fi èèyàn bọ̀ wọn ẹgbẹ́ ẹ jẹ́ ká gba ọ̀rọ̀ wọn yẹ̀wò ká fi ewúrẹ́ náà dánwò ká tiẹ̀ mọ tí ó sọ. ẹ ọjọ́ pé mi náà faramọ́ gbà láì gbọ́. ọ̀dà àbáhùn ọ̀dà àbáhùn Eh, tó bá ti rí bẹ́ẹ̀ eh, alágbà ọ̀tún alágbà láti àkókò ìlọ ẹ lọ múra ẹ bẹ̀rẹ̀ sí máa gbé eégún ọ̀hún gbogbo nǹkan tó bá jẹ mọ́ tẹ́ fi ṣètùtù èmi baálé ọkọ ìlú wọ́n yọ̀ǹda rẹ̀ fún mi ẹ kí gbogbo kó sì máa lọ nírànwọ́ rọ̀ṣẹ̀ ọ̀gbọ́dọ̀ sí wàhálà ẹ ti gbọ́ ẹ bá kọ́. wọ wọ wọ kí ni. ní sùúrù ní eh. sùúrù eh, àwọn èèyàn gidi àwọn èèyàn wá láti dálẹ̀ eh, ní ìsìnkọ́ ah, ní ìsìnkọ́ sórí bí mo ṣe ń lọ yìí ní bàbá bàbá mi nígbàlẹ̀ náà. nísùúrù ọmọ bàbá gbogbo nǹkan tí wọn bá wà yìí nǹkan tí ó ṣe tí ó ṣe wá láǹfààní ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ bá ń tán. alẹ́bí oṣù alẹ́bí oṣù ìwòjú rẹ̀ ìwòjú rẹ̀ mo ní ní ìsìnkọ́ ìmọ̀ rí wọn ah, mo fẹ́. ẹ wo ẹ má wọlé ẹ jẹ́ ká tẹ̀lé wọn ẹ ní bóyá pàṣẹ. ẹ ẹ ẹ ẹ ní bínú tẹ́ẹ̀rì àwọn àpá àdárí orí epo orí ẹja nǹkan kan tí wọn bá yanjú rẹ̀ tán tó ní kálukú wà dáadáa ní ọkàn wọn ò ní balẹ̀ èyí sá lè sùúrù tí èyí tó dára lọ́wọ́ ọ̀sẹ̀ fọkànbalẹ̀ ẹja tẹ̀lé. ẹ pẹ̀lẹ́ ẹ kú ayẹyẹ yìí ní ọ̀rọ̀ ẹ a rí i pé ayẹyẹ yẹn sọ mm, débi pé ẹ̀tẹ̀ ráyè tẹ́lifọ̀dì àfi alẹ́ ilẹ̀ ráyè dáwà lórí ẹ̀ ká má gbàrà wa ní àsìkò ẹ jọ kí lorúkọ yín gan-an. èmi hmm. <laughs> eégún jẹ́ mi ni ọ̀jẹ̀lábí ẹ tún lè pè mí ní àkàgbé. ẹ ṣáà ń jó ẹ ju pátá ẹ ju sẹ ní gbogbo ọ̀sán yìí ní ẹ ṣáà ń ṣe fàájì tó pọ̀. ẹ ẹ rí inú ẹni inú àpamọ́ra ìbẹ́ <laughs> iná bá a lóde ijó ẹni inú ẹni mò ń fò sókè mò ń fò lẹ̀ <laughs> inú mi dùn ni òde ayọ̀ láti bára wà. ó dáa ẹ jọ um, nínú ìlú yìí kí ni ipò yín gan-an àbí nínú ayẹyẹ tẹ ṣe lénìí kí ni ipò tẹ dìmú gan ah ah <laughs> ìbéèrè ńlá ẹ̀mí rin ẹ̀gbóhùn irin ẹ̀ mọ́sá ọlọ́bẹ̀ ah èmi ọ̀tún alágbà gbogbo ìlú inú láti ibi tílùú ti bẹ̀rẹ̀ lẹ́nu ìlú wa lọ́hùn àti ibi tó parí sí ọ̀tún alágbà òpin méjì. bẹ́ẹ̀ni sẹẹri <laughs> bẹ́ẹ̀ sì ṣe ń wo ọ̀tún alágbà ìlú yìí oyè ńlá ni o oyè ńlá tó ṣe karabata sẹẹri ọba àlùbọ mi kò tó ọ̀tún alágbà ìlú wa yìí <laughs> ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe ń wọ̀ tún alágbà bó ṣe rí kékeré yìí kì í ṣe èèyàn yẹpẹrẹ o kì í ṣe ẹni téèyàn lè rí fi o èèyàn tó sì mọ gbogbo ohun tí ń bẹ́ẹ̀ nù lùwà èdè ọ̀rẹ́ sì ni a ọmọ baálẹ̀ lèmi ọ̀rẹ́ kan náà sì ni a àmọ́ gbọ́rọ̀ síra wa lẹ́nu. <laughs> Eh, bílẹ̀ ayé ṣe rí nìyẹn lóòótọ́ wọ́n ní ọba ìlú kan ìjòyè ni nílùú mi wọ́n dẹ̀ ní pé ìyálóde ẹ̀yìn ìgbẹ̀tì tó bá dẹ́kun àkìtì ọmọ ẹgbẹ́ ló máa jẹ ẹ jọ ẹ má bínú o kí lorúkọ eégún yín gangan. eégún àwọn eégún tẹ bá tá à ń jó sí lọ́sàn. Ah. jẹ̀ngbóngbó nù tẹ bá ń gbọ́ kó tó bẹ̀rẹ̀ kó tó wọ̀ búkà jẹ̀ngbóngbó ẹ pé jẹ̀ngbóngbó kó tó bẹ̀rẹ̀ kó tó wọ̀ búkà jẹ̀ngbóngbó ah, jẹ̀ngbóngbó ni eégún ńlá ti kágọ̀ kúrò lójú eégún ẹgbẹ́. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni eégún ńlá ni. musa ńlá ni musa ni. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ báwo ni agbára egun yín yẹn báwo ló ṣe tó gbogbo. lágbára tó kìnnì lágbára tó jẹ́ gbogbo eegun láti ayé ìtò ìdọ́rùn kò ségun kankan tó lágbára tó jẹ́ gbogbo mọ́. kò sí. kílẹ̀ ah, kílẹ̀ ń sọ ìlà gẹ̀ ń gbogbo tí gbàrà lọ́wọ́ alára tí ó tún mọ̀ fi dára. bẹ́ẹ̀ni. sẹ́rí yá jẹun obi tí mo ti lè mú ọ̀rọ̀ jẹun gbogbo fún yín o tá a bá rọmọbìnrin kan tó ju ọmọ kan tó bá lè ṣalábàápàdé eegun jẹun gbogbo tí bàbá mi bá súre fún yóò sì bí ìbejì lọ́nà ogun. egun dáhùn iná lágbára pa. Hmm. Hmm. ó lágbára tó yẹn. kí lẹ̀ ń sọ yìí ṣe rí jẹ̀ngbọ̀ngbọ̀ àtọ́mọ jagun. bẹ́ẹ̀ni. bógun bá ti tó bá bà tó tì báyìí tí ẹ fẹ́ wọnú ìlú báyìí jẹ̀ngbọ̀ngbọ̀ làáfàyà rẹ̀ dì. òun yóò lọ kọjú wọn hmm. ó ṣe wà jọ̀ǹgóńgó ìmọ̀ kónú èèyàn báyìí tó sì jáde irú bẹ́ẹ̀ sí wá lọ́sàn ó lágbára púpọ̀ gan. ẹgbẹ́ kò sì ní mú kankan dání bí ọkọ̀ bí àdá bí ìbọn ah. bó ní ọkọ̀ bá mọ́kọ̀ lọ́wọ́ bálàdà bá má dà lọ ló ní ma gbé ìbọn tiẹ̀ gbóngbó ní ògbè lọ́wọ́ kò sí tí yóò lè fi gbóngbó pa. Ah. ẹ jọ ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa ní ìtẹ̀mọ̀ ni àbí tẹ́ẹ̀mọ̀ pé ṣé eégún kan tún wà nínú ìlú àbí níbi tó tún yàtọ̀ sí ìlú tó lágbára ju eégún yẹn lọ. Ah. abẹ́ máa kí ni máa sẹ̀yìn alákọ̀wé iná pẹ̀lú gbogbo tí mo ń sọ kalẹ̀ yìí sẹ́yìn rò pé mo fi ń pọnlé lásán ni gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn àtàwọn nǹkan tí yóò tún máa ṣe ó lè mí sọ fún yín ẹ ọkàn jẹ́ pé ẹ̀yin ọ̀kàn lójú inú ni ẹ tún ẹ tún pọ̀ tó fi tòde ríran náà dáadáa ah irú egun tẹ̀yìn rí lọ́sàn-án tẹ̀yìn rí lọ́fẹ̀ẹ́ lóko tó ẹ pé àwọn ìjọba máa wọnú ìlú ìdáadáa ni ó yẹ wọn ti gbà lọ́wọ́ wa tí wọ́n mú gbé lọ Mùṣín kọ́mọ gbé bẹ̀. Mùṣín ní Mùṣín níbi tí ọmọ kó àwọn èrè ìṣẹ̀ǹbáyé sí ibi ẹlẹ́lákọ̀wé yẹn mọ́ Mùṣín ni. Oh. <laughs> mo sí ọ oh. eh, ah, mi ò mọ̀ bẹ́ẹ̀ mo sí àbí nǹkan kan mo sábà pé mú náà lọ́bẹ̀rẹ̀ ẹni tí a máa sọ pé alákọ̀wé hmm. ẹ ṣe gan Mr. Ọ̀jẹ̀lábí ṣẹ́rí tí a bá tún ní ìbéèrè mi tàfẹ́ bí yín lórí ọ̀rọ̀ eégún yìí á padà wá ṣe ti understand. kò sí wàhálà olúmọ lè ní òkè ní òkè wọ́n bẹ ní ìkòsígbà tẹ̀lé kalẹ̀ kò ní tì ní sí fún yín. a ti dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ <laughs> yẹn elédùn àníká dúpẹ́ ẹ̀yẹ sá farabalẹ̀ ẹ má dìde sẹ́rí oúnjẹ tí ń bẹ lórí náà ẹ̀yin ni èèyàn yín ń ṣe oúnjẹ ilẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú ni mo lóúnjẹ. ọlọ́run làwọn ni. ewu kò ṣeé ṣe o tí ò sì ṣeé ṣe kan kò ṣeé ṣe ni kò ṣeé tà láíláí láíláí. ẹ dúró ẹ sọ pé kò ṣeé tà kò ṣeé tà ẹ kí ni díẹ̀ tí o ṣe ṣe tà ah, ah, kí ni díẹ̀ tí o fi ṣe tà. Ah. torí kó jáso ará ọ̀run ni ò ṣe ṣe tà o torí pé bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀rọ̀ èkú gbòǹgbò yìí ẹ̀dákẹ́dà láyé yìí nílé ayé tó bá gbìmọ̀ràn yìí pé òun fẹ́ lọ lè jí àbó fẹ́ tà àbó fẹ́ rà ni ṣe rí àwọn ará ọ̀run kìnkìnkìn wọ́n sì mú tó ń tọ̀ wọ́n mọ̀ sí tí èkú ó sì fi lé lọ́wọ́ wọ́n sì mú onítọ̀hún wọ́n sì ṣe ẹran rẹ̀ rádaràdá tí ó rà tí ó sì máa ṣèdín. mr lebi oṣù ẹ̀yin lẹrọ yọ ẹ̀yin lẹ tọyọ bọ ilẹ̀kùn ní ẹrílé ẹróde ẹ mọ nǹkan tẹ́lẹ̀ ṣe tó pé tẹ́ bá fẹ́ ká ta ẹkú yìí a dẹ máa ta nǹkan kò dẹ ní ṣẹlẹ̀ ẹ máa gbogbo ètùtù tẹ́ bá ṣe pátápátá. àbí adéraṣọ mi fẹ́ gun yín. ẹ raṣọ mi fẹ́ gun ṣé ẹ rò yí pé ó jẹ́ nǹkan tí wọ́n ń tà lọ́jà kẹsàn-án ni aṣọ àbí ṣé ẹ rò pé àwọn ọmọ Ìgbò wọ́n ń tà lọ́jà jàǹkàrà a ní nǹkan ò ṣeé ṣe kò ṣeé ṣe nǹkan ṣẹ̀dálẹ̀ ní nǹkan ṣẹ̀báyé ni. Oh, ok ok kí lẹ á fẹ́ ká ṣe báyìí. kò sí o kò sí o àmọ́ ìmọ̀ràn kan ṣoṣo tún wà tí mo lè fún yín. ìmọ̀ràn náà ni pé ẹ múra yín báyìí ẹ kọ̀rí ọjà ọjà tó bá dáa tí wọ́n ti ń taṣọ irú ọjà rárọ̀ ẹ ra sòfì ẹ ra sányán ẹ lè ra jẹ náà kẹ wá mú kẹ lù pọ̀ mọ́ra wọn kẹ gbé fẹ́ni tí ó bá yan ẹ tún lè tàpó sí gan kó lè dàbí nǹkan tẹ fẹ́ kó lè kó lè ṣe kó lè kó lè ṣe dáadáa lójú yín ìmọ̀ràn mi nù well well well uh, Mr. Alebiosu afẹ́ kẹ́ mọ̀ kínní kan bí ọ̀rọ̀ yìí ṣe wà yìí wọ́n ń pè ní kí wá sórí rẹ̀ ẹ̀ fọwọ́ yín tí oríire dànù báwa ṣe rí nìyẹn o oh yes nítorí pé ṣe rí <laughs> aṣọ tẹ́yìn sọ pé ẹ̀ lè tà yìí ó dá wa lójú àwa ń mú ẹlòmíì tó jẹ́ pé tá a bá bá sọ̀rọ̀ ó possible á ta aṣọ yìí fún wa owó tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ á <laughs> fi kọ́lé o á fi ra mọ́tò á fi ṣoríṣiríṣi owó bántàbántà ló máa rí bẹ́ẹ̀ so ẹ̀yin tí oríire yín dànù ni ẹ má máa sọ pé ẹ lè kò sí nǹkan tí ò possible àbí mo parọ́ ni. o ò parọ́ mr Alebiosu ṣẹ́rí owó tá à ń sọ̀rọ̀ nípa yìí kò ń ṣe owó kékeré o owó tó pọ̀ gan-an ni tẹ́ máa fi ṣe nǹkan lé ayé. ẹ̀ ń tí ó bá lóun ò fẹ́ oríire wọ́. ẹ jẹ́ ká ẹ ẹ yín dà. ó tọ́ ni oríire lélẹ́yìí tá à ń sọ̀rọ̀ ẹ kì í ṣe pé bóyá èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí pé bóyá èmi gan mọ nǹkan kan jùjùjù nípa ọ̀rọ̀ aṣọ mi ṣẹ́ẹ́rì tó wé èèyàn tó yẹn gbọ́dọ̀ fi gọ̀gọ̀ fa ìfàkúfà léra rẹ̀ lórí ṣẹ́ẹ́rì ẹnìkan ṣoṣo ló lẹ́gùn ló lẹ́nu bẹ̀ ọ̀tún aláàgbà òun gangan ni ó lẹ́nu bẹ̀. èmi náà ni èmi ọmọ ẹni jogún ọlá ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ikú ńlá ti parí tí korí onílé náà ọmọ dààmú dààbò ọ̀dààmú onílé ọ̀dààmú àlejò ó dààmú oníṣòbíà ó gbóúnjẹ ìfájájẹ ikú ńlá ti ń parí ti ń porí ògbólógbò ẹni tí sojú kóńkó sọlọ́dẹ èmi ni èmi ni. ẹ rasa ẹ pẹ̀lẹ́ ẹ jọ torí Ọlọ́run ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún wa tá a máa fi rí ẹkú ìra ẹ jọ. kò sí kò sí lè sí láíláí nítorí pé aṣọ tí pè bá bọ́lẹ̀ kò sípa láti kú ẹni bá bá ńlá ẹni tó lè gbé wọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín èyí tí ìdúró náà ti máa sọ fún yín pé mo bẹ́ẹ̀ tà tí ẹ̀yin bẹ́ẹ̀ rà ọkọ̀ òun lẹ fẹ́ gbé sí. ẹ wò kékeré nìyẹn alọ́kọ̀ tá a máa fi gbé. ọkọ̀ náà lànà ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí kò sẹ́ni tó lè tà kò sẹ́ni tó lè rà. wọ́ ẹ a jẹ́ pé àtìgbìyànjú tí oníyànjú ń bá nìyẹn ọlọ́run ò dẹ̀ kọ́ nìyẹn ẹ ṣe gan sa ẹ Mr. Alebisho mi mọ bí ó ṣe máa rí lára tiyín tá a bá kàn wò pé ká wá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó tó tó tó tó yarantí ẹ tá a lè gbé fún yín pé kẹ́ fi máa ṣẹ̀ṣẹ̀ rìn. <laughs> ọkọ̀ tó tún máa ní èsì as in amára tutù. <laughs> ẹlẹ́sẹ̀ mẹ́rin hmm. èmi nìkan <laughs> abẹ́rẹ́ ìṣẹ́ ọlọ́ọ̀ ṣé ọkọ̀ tẹ̀sí sọ̀rọ̀ rẹ̀ pa rẹ̀ yìí ó lè dé Ọ̀yọ́. Adóyọ̀ ah, ah. <laughs> ó dà ó máa kọjá Ọ̀yọ́, Adé lórin nílùú màmí. <laughs> Òótọ́ àbèrè. Ah, Mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin. David mhm. Nkata. Bẹ́ẹ̀ni. Ó yà <laughs> ó yẹ ẹja lọ kò sí tíbi sí ẹ̀yìn gbà. Ìkó oríire ti rí. Ilé mọ̀ wọ́n. Ẹ bá àwọn sọ̀yàn dẹ́lẹ́sẹ̀ mẹ́rin mọ́, ẹ sọ dẹ́lẹ́sẹ̀ mẹ́jọ. Ẹsẹ̀ tẹ́mi gbọ́njú bá lẹ́sẹ̀ tọ̀dọ̀ mi yìí ó ní èrè kù, ní èsì kanjú. Ẹ̀wẹ̀ tún ṣe kíni kan fún mi lágbára ọlọ́run ọkùnrin yìí dẹ̀ máa gùn kú. kí wàá rí epo tẹ̀lé ẹ̀fẹ̀ epo sínú ẹ̀. onílé yàgò onílé yàgò wọn ní tó ní kankun bá kankun oníkèrè àfàkèrè nítorí pé ewúrẹ́ tó wọlé tí òjú bá ń lọ dẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí òjú bá ń lọ dẹran àmúlẹ̀mọ́lẹ̀ mojúbà lónìí kí n tó sílẹ̀kùn lé o ẹ̀yin ẹgbójú ayọ̀ yín òkè o ṣe rí ibi awíládé yìí ọ̀rọ̀ kù ṣe. mọ̀jìyàn ńlá fáwọn dálẹ́mẹ̀sẹ̀ àwọn ló tún fẹ́ ẹ̀ nítorí ṣe rí ilédìkan sí ibìkan bí ó ṣe pé wọ́n fẹ́ mú mẹ́nu tí wọn bá ṣe ń lédi wọn èrò fọgbẹ́rì ń ta o ti ń jáwọ́ lọ. sẹ́rí obì tí ń bẹ́nu gbá ọwọ́ mi ó ń lẹ́nu kọ̀ọ̀kan wọ́ọ̀mù tí ó jẹ tí bùrá ó sì bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ látòrí tèmi èmi eégún jẹ́ mi ọ̀jẹ́làbí ọ̀tún alágbà gbogbo ilẹ̀ yìí tọ́jọba bùnmí lọ gbogbo tí mo mọ̀ nú ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí àti tá a jọ ń ṣe yìí ó dìmùlẹ̀ lẹ́nu mi o. bí n bá sọ tí bẹ láàrin wa fẹ́ni kankan àbí múlẹ̀ ti bẹ láàrin wa àbí n tájọ dì n tájọ fodó dé tó tẹnu mi jáde sọmọlàkejì mi kí n kú gbì ó ní nínú kankan yín náà sọ bẹ́ẹ̀. ẹ máa ẹ mọ gẹjẹ ẹ mọ gẹjẹ ó dìmú lẹ́nu tódó bá dé òtún gbọ́dọ̀ rọrùn mọ́. Yẹmí Gbádégẹṣin Fọlárin tí gbogbo èèyàn mọ̀ sí emperor tí mo bá dalẹ̀ lórí àṣírí tó wà láàrin wa kí n bá lẹ̀ lọ. àṣẹ yóò rí bẹ́ẹ̀. èmi Jasper. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ ó kọ́ tí wọ́n yá àti bàbá sọ yín àwọn onímọ̀lẹ́tẹ̀ ń wo wọ́n lè mọ̀mọ́ tí ń jẹ́ Jasper ẹ well um, nítorí pé nǹkan tí gbogbo èèyàn mọ̀ mí sí ló jẹ́ kí n sọ pé Jasper. àwọn ọmọ lè mọ́ lè mọ́ gbé ibòde bẹ́ẹ̀. Um, èmi jọmí lójú àkànbí tí gbogbo èèyàn mọ̀ sí Jasper um, tí n bá dalẹ̀ nǹkan tó wà láàrin gbogbo wa yìí nǹkan tájọ fẹ́ ṣe o tájọ máa sọ o tí n bá dalẹ̀ kí n balẹ̀. àṣẹ àṣẹ. èmi alébíoṣù ọmọ ọlọ́run jẹ́ agbádùn gbogbo ohun tí ń bẹ láàrin wa tó dó dé tí ò gbọ́dọ̀ ríta gbogbo àṣírí tájọ fẹ́ ṣe láàrin ara wa tí etí kejì ò gbọ́dọ̀ gbọ́ ìjọkíjọ tí ó bá tẹnu mi bóde àṣẹ kó rí kó ṣe bẹ́ẹ̀ nítorí ntẹ́gbẹ̀ẹ́ ayé bá wí ilẹ̀ gbà kò jù bẹ́ẹ̀ lọ. ayé ẹ máa mà ṣọ́ má ṣe lògùn má mọ́ ẹni bá fàjọgọdọ. baálé ọkọ. sí ní mọ tẹnumọ́ tí ò yẹ kẹ tẹnumọ́ ẹ lẹ́kùn tó jẹ́ pé òun náà ni gbogbo wa jókòó tí ń lu yìí tí ń kókú lọ tí ń kárùn lọ fún wa àbí ẹ̀yin ò fẹ́ ẹ fẹ́ mọ̀ òwúrò ẹ̀kú ìlara ti yẹn ni ní ẹ̀kú tó yẹ pé tá a bá daṣọ fún tán tí a bá kọlu ẹ̀ yìí gbogbo òre tó bá sú lọ́dún eléyìí ilé náà lájókòó tì tí òbí tọdún ti ń bọ̀ ẹ̀yin lẹ wá ń bẹ wá ń bẹnu sátà ẹ̀kú ẹ wá ń sọ̀rọ̀ ọmọ tí ọba arakásá bí ọba arakásá náà tẹ́lẹ̀ ọ̀hún náà ṣé kò ní panjọ kan ní ikú náà ni ó gbẹ̀yìn ẹ̀dá àbí ló gbẹ̀yìn dà ọ̀rọ̀ létọ̀ sọ lẹ́nu yìí mo fẹ́ kọ́ ọmọ ewé níbẹ̀ lára sùn là ń bọ̀wọ̀ kẹ̀kẹ́ bí èbá ṣe ti bàbá rẹ tá à ń rò ìwọ tó tí wọ́n sọ sí mi wọ́n bá jẹ́ pé ọ̀kan nu àwọn àbúrò rẹ lọ́ bá fara káásá tó lè má sọ jáde dà sí mi. wọ́n ta sí mi bí o ṣe é kọ́ ta sí mi kí ni ẹwọ́ bí ṣe bí ṣe bí ṣe bí ṣe fẹnu pa gbogbo gbogbo kí ni sí sóluwa rẹ̀ lọ́nà olóyè ní kéré o oyè rẹ̀ kí kéré o mo ṣe kéré tó olóyè ní nínú ewu.

òsìsí mi ọ̀bọ̀ pé wájú baálẹ̀ ló wà. ojú baálẹ̀ náà mo ń tì. ó tijú mi ó tijú mi tòótọ́ ó tijú mi hmm. ó tijú mi ló ń fi ẹnu ló ń fi lọ ló ń fi bọ̀ lẹ́jọ́ ń tàkórógún ọ̀rọ̀ tí ó bá jẹ́ pé eh, òjò tó pàlàpà tó sọ di ohun àmúkòfé wúrẹ́ tí ó bá jẹ́ wàhálà ti mẹ́nu ìlú níwájú mi lẹ́tí mo ṣe pé ilé lẹ́yìn ti gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu mi ọ̀rọ̀ burúkú ìbá ti jáde lẹ́nu àrífín mọ́ ń papọ̀ ju eh, ẹ̀jẹ̀ àṣegàyà o ẹ̀jẹ̀ àjọ kọ́ra wa lé o níbi ọ̀rọ̀ dédú èyí mo kí ẹ̀yin ọdẹ pé ẹ kú lédè tí ó fara káásá mo sì kí ẹ̀yin eléégún náà pé ẹ kú ti ọ̀rọ̀ ti ẹ̀kú tẹ̀ ń jà nítorí ẹ̀ ẹ̀yin méjèèjì ńlẹ̀ lẹ́tọ̀ọ́ láti jà fún ara yín torí pé ẹ̀kú eégún yìí ọ̀ndà bòbòlù ni bẹ́ẹ̀ ni àwọn ọdẹ tí ẹ ń ṣọdẹ lóru ebi fálà àti náà ni ìwọ lọ̀bá tí wàá tọ́jú ẹlẹ́sẹ̀ lẹ́sàn-án ká ìyókù àbámọ̀ yẹjú ẹ̀nu ilé ni àmọ́ síbẹ̀síbẹ̀ bí ó dé dúró yìí ẹ̀yin tí ọmọ farakásá ọmọ ọdẹ tó farakásá ẹ lọ ṣètò tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí tòkú ẹ̀yin eléégún ẹ̀yin alágbá ẹwọ́ náà bẹ́ẹ̀ sì rí ẹ̀kú nǹkan padà wọnú ìlú yìí o ẹ̀kú wọn gbọ́dọ̀ ráhùn tó bá rá ajẹ́pẹ́ méjèèjì náà ẹ̀ farakásá o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé fúnra mi mo fọ́ sí pé kẹ́ ẹ máa gbé kẹ́ ẹ máa gbé gùn ọ̀hún mo ṣe ṣe gbé ẹ̀tọ́ tó yẹ kí n ṣe ebi kìlú ó lè bá àtùwà kó lè bá àtùsẹ́ náà ni ẹkún mọ̀ gbọ́dọ̀ rà ìyá alágbà méjèèjì ẹkún mọ̀ gbọ́dọ̀ rà ó ẹ olórí ọdẹ àmọ́ dùnú ẹ jèbùrẹ́ ẹ lórí ọmọ náà ẹ̀mọ́ náà lù ú bá ni o ẹkún yẹn gbọ́ngbọ́ ọ̀gbọ́dọ̀ rà ó torí torí fún ẹ lọ ṣètò ikú bí bàbá ti fẹ́ ṣe. bó dáná ó béèrè o bó délé ó kílẹ̀ o bó dáná ó béèrè o àgbà o ṣùgbọ́n fọwọ́ o lélẹ̀ o lélẹ̀ lálẹ́. ọmọ yẹn wà àfi bí ìgbà jagun bẹ́ẹ̀ lórí lójú bí a ti ń yìnbọn lù wá bẹ́ẹ̀ ni ẹ̀ ń ta fàá lù wá ṣùgbọ́n bí a ṣe ṣe gbogbo nǹkan báyìí o ọ̀kan kan rẹ̀ wá lóòró la wà láì ṣubú ọ̀pẹ̀lọpẹ̀ àjẹ́ ara nígbà náà wá fura pẹ́lẹ́ yìí ọ̀ràn wá bàbá ni wọ́n bá dàbí ọgbẹ́ ìbá ńlá wọ́n ta lọ́à ọlọ́run fi àwọn òyìnbó jẹ kọ̀fọ́ rí lọ́wọ́ ọrú tiwa kí wọ́n gba òkú lọ́wọ́ ọrú wa ṣe rí pé ọ̀rọ̀ bọ́bọ́ ni kájá ọlọ́run ọjẹ́dùn ẹkùn ló yẹ ẹgbẹ́ ọ̀rọ̀ ń wájú pé agbẹ́kù àgbẹ́kù lọ ni. ẹ má rí pípọ́n ojú mi o ẹ̀kọ́ nǹkan wọn gbé lọ tí gbogbo rẹ̀ ń ṣẹlẹ̀ nínú ṣé ọlọ́dẹ ìbáṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ wọ́n gbé ẹ̀kú lọ. alága olórí àwọn ẹsẹ̀ sùúrù alága èsùrù tó fẹ́ wọlé o ṣé ẹ mọ̀ pé mo ṣerú pàdé ilé pẹ̀lú yín rí léè tí ń ṣẹlẹ̀ nísìn ẹ jẹ́ àjọ mójútó ni o àtolórí o àtolúọdẹ ni o àtolórí àwọn ni o àtàlágbà ni ẹjọ́ fìmọ̀ ṣọ̀kan ni o kájọ ọmọ bá a ṣe ṣe tí yóò fi padà dẹ̀rọ̀ ẹ ṣàánú mi ẹ má jẹ́ lòtúmọ̀ lórí ẹ dákun ẹ dìbò ẹ ẹ kọ́kọ́ gbàgbé gbòó láàrin ara yín ẹ wá lọ ṣèpàdé gbogbo tó bá jẹ bẹ́ẹ̀ jẹ́ tètè mọ̀ ìlú yóò gbọ́dọ̀ tú mi ìlú yóò gbọ́dọ̀ tó o tó láyé ìbánimojú lónìí o torí bẹ́ẹ̀ kò ló bá ti júbà ilẹ̀ yóò lanu èmi alágbà mo wá bẹ̀ yín lọ́wọ́ tí gbogbo ẹni tó bá mọ̀ nípa bí agọ̀ eégún dọ̀ngbóngbó ṣe nù kẹ́ ẹ lọ́ọ́ pa nípakúpa eégún lé mo bẹ̀ yín lọ́wọ́ o kẹ́ ẹ jẹ́ mi òṣàdò mo bẹ̀ yín lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ gbà nítorí pé ẹni ọba pagún èkádún ẹni ọba pàkàlà ìkóṣù pósí ńlá ní ṣojú jìwòrò jìwòrò ilẹ̀ pàdòdòdò ní tìmọ̀ sí kòtò ọ̀gbun ẹ̀yìn nísàlẹ̀ oko ribiti báyìí ní ṣalágbá pín gbogbo ẹni tó bá mọ̀ nípa bí ẹ̀kú ọ̀dọ̀ǹgbọ́ngbọ́ lọ ṣe wọ́n yìí mo gbé o kẹ́ ẹ gbà ní kẹ́ ẹ o yakata ńlá bá kú ọlọ́tẹ̀ èmi alágbà mọ̀ sọ ọjà wa lógún nílùú yìí ẹbọ yín o kẹgba o bí mo bá fi tọmọdé gbé wá kẹ́ fi mi bí kànàkànà bá já ajá tòun tòun kọ́kàn báyìí léwé iná jọmọ wàrà ńlọmọdé èmi mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá mi ẹ gbà o ẹ gbà o. ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ̀kọ́ ayé mo dúbà ẹ̀sìn ọ̀run mo dúbà ètò yín sẹ́ o ètò yín sẹ́ o ẹnìkan kan kọ́kọ́ lọ́jẹ́ kù ìdẹ̀ngúngún gbé o èmi ọmọ yín ni mo yá lọ ẹran baba ló fi sun baba jẹ́ o ẹ má bínú o ẹ má bínú o nítorí wọ́n ní mọ́ sórí odó mo sórí odó wọ́n bá ń rí rárá wọ́n ní mọ́ tọ̀ yẹ̀wò wọ́n tọ̀ yẹ̀wò wọ́n bá ń rí rárá nítorí erin ní jẹko tán tí wọ́n fẹ́ yín lẹ́yìn kéke kéke ẹ̀fọ́ ní jẹko tán tí wọ́n sùn sábàtà ògbólógbò mọ̀dù níbi mọ̀dù mọ̀dù jẹ̀kọ́ adíyàfọ̀ Ọ̀rúnmìlà ń yọ́tọ̀ Ọ̀rúnmìlà báyà yé sùn wọ́n ní wọ́n Ọ̀rúnmìlà á pa o wọ́n fẹ́ jẹ́ Ọ̀rúnmìlà sunkún orógbó wọ́n fi sogójì òbí wọ́n fi sungbẹ́ atare ìgbà ìjẹ́ àparọ̀ yẹlẹ̀ ìwọ labọjú ọ̀run mìlá sùn ká tó pa ó àparọ̀ yẹlẹ̀ ní múmúra múmúra múmújẹ múmúra múmújẹ làparọ̀ ké ìmí ọ̀daràn ká forùn kù sọ́wọ́n ẹ̀ rí tó ẹ yẹra gbogbo tí mo bá ṣe lónìí kó di rírà gbogbo tí mo bá ṣe lónìí kó dà sí gbé kó dà sí gbé kó dà sí gbé kó dà sí gbé kó dà sí gbé kó dà sí gbé ẹ má bí mi o ẹ má fi bí mi o ẹ má bí mi o ẹ má fi bí mi o ẹ má bí mi o bẹ̀rẹ̀ kó tó wọ́pù ká jọ̀ǹgbó wọ́n mọ̀ yín wọ́n mọ̀ yín <laughs> mo sọ ẹnìkan yìí lé eégún nílé eégún ẹnìkan yìí lé ẹ̀kún nígbàlẹ̀ àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fẹ́ lé eégún nílé eégún ẹ ṣe wọ́n ṣìkàṣìkà ni ẹ ti gbẹbọ mi ní wéréwéré ẹ ti gbẹbọ mi ní wàrà ń ṣẹṣà kọ́kọ́ báyìí lẹ gbẹbọ ó ẹbọ ti dóde ọ̀run gúregúre ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣeun o jọ̀ǹgbóǹgbó ẹ ṣeun o. ṣe rí ọ́físà tó dúró lọ́hùn yẹn ó ti dá wa dúró ó dẹ̀ ti rí pé àwa òkè lónìí. mo ní kẹ́ bọ́ sílẹ̀. ẹ ẹ nísòro ṣé nǹkan kan wà tí ẹ lè ṣe fúnra wa. kí ni mo béèrè lọ́wọ́ ẹ. tá a wọ̀ ló wà nbẹ̀. all right ẹ ṣe gan o. ẹ ẹ rìsíìtì tv yìí kọ. ṣé tv wálé ló ń ṣe tẹlifíṣàn ló wà nbẹ̀. ní o kò ń ṣe tv kí <laughs> ló wà nbẹ̀. ń ṣe birthday ní school so mo ẹ eh, mo wá gbé lọ pé káwọn ọmọ ilé ìjẹ gbogbo ṣe pé kò dẹ̀ ní dáa bẹ́ẹ̀ kó yẹ táwọn ọmọ yín máa jẹ a máa ṣe ṣe á dẹ̀ máa fọwọ́ mọ́. mo ní kẹ́ ó yá open it. mo ti gbọ́ yín. ìgbọ́n tẹ̀ ń ṣe yẹn ni. sọ́nà àbáyọ kankan o ah, kò sí ẹkú ti padà sọ́dọ̀ àwọn ará ọ̀run. ẹ má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run ṣe rí àwọn ohun ìfẹ́ àwọn ohun bíi tẹ́ máa fi ń pe àyájọ́ nǹkan kan ẹ bá fi command padà wá please ẹ jọ. ohun ìfẹ́ kọ́ ohun òṣogbo ló bá lọ lè mú ká fi pe padà nígbà tá a gbé nǹkan fún yín tí kìíní ṣe kìíní tẹ́ wá padà wá kìíní tí a tẹ́ wá padà wá bá. ẹ má ẹ má sọ bẹ́ẹ̀ a máa padà wá náà ṣe bẹ́ẹ̀ yín lè ta fún wa a dẹ̀ fún yín lówó we gave you guys money. Mm-hmm. nígbà tẹ ta ta ta ta nǹkan fún yín ṣé àwa àwọn ògbẹ́rù fún yín ni àbẹ́ ẹgbẹ́rù kó lọ́dọ̀ wa ní àyìn. ẹ̀bọ̀ tẹ́lu tá a gbé kúrò lọ́dọ̀ yín náà òun kọ́ ló ti disappear ni àbẹ́rù òpòrò aláṣẹ padà wà bí báyìí ni akérèjẹ sọ̀rọ̀ báyìí náà ah bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe káànù ajé gan ìwọ ọ̀dàlẹ̀ ni káànù ajé tó báyìí pẹ̀lú bá a ti jókòó sí ìyìnlá tààrọ̀ yìí ọ̀dọ̀ àtàbá fẹ́ káànù ajé lọ sí kànga fún wa kákónú rẹ̀ kẹ́ bá lè mọ̀ pa káànù ajé. ẹ̀dùn náà ẹ̀dùn náà bó o gangan bó o gangan lẹ ṣe ṣe ẹrù yìí nígbà tẹ́ ń gbé lọ tó fi dà wá tì mọ́ yín lọ́wọ́. inú pálí la gbé sí àdé ibi mọ́. bẹ́ẹ̀ bá rẹ̀ kú mọ́ ẹ wá lọ ṣebí ẹbí tí a nù ni bẹ́ẹ̀ bá rí mọ́ ẹ wá lọ àtijọ́ ṣàdéhùn àwa ti má déhùn tiwa sẹ́yìn náà ti mú ti ṣe kí wàá lẹ padà wá bá wa fún. ẹ má sọ bẹ́ẹ̀ náà àwọn ẹni tó gbowó lọ́wọ́ èèyàn òun kò yẹ kó máa sọ. ẹ má má má má má sọ̀rọ̀ owó mọ́jà rẹ̀ ọ̀rọ̀ owó kíni abẹ́rẹ́ kan lájọ bí túká ń jọ́nà lọ kí tó wá tó máa dẹ̀yìn wá ní ìsìn. ẹ ẹ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀tún èmi ò bá sọ pé já ṣe sùúrù lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o kí omi ó mọ̀ bá àti ẹ̀yìn ọ̀gbìn tí a náà lẹ́nu o n tó bá sì mú àgbàlagbà tí bá ń sọ̀rọ̀ tí ń làágùn ẹ akọ ẹkún ní sun o ṣùgbọ́n kò lè yéèyàn èmi ò bá sọ pé bóyá ká ká dá bí ọgbọ́n bóyá kí wò lọ lè rí alágbà so mọ̀ àwọn tún ní ọpọlọ wọn tún láwọn wọn tún lè máa wọn nǹkan tá a bá yẹ. sí mi jàre síbi jàre. ẹ wo ṣe rí alágbà sọ yẹn ẹmi àmì a lè fún ọ lówó sí. kẹ́mi fún alágbà kí n sọ fún ọ pé mo ti rí àwọn olè tó tó fẹ́ lọ ra tó fẹ́ ra ìkú o. ẹ wo alágbà tó sọ yẹn a kó owó sí fún owó bàǹtàbàǹtà we can give him money. ṣé ọwọ́ mi mo lè ẹ mo lè ẹ má nǹkan yín lógun ẹ má nǹkan yín lógun kí ló dé a sì ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ owó wọn fún wọn táwa nìyí

wọ́n wọ́n àrùn lẹ̀ kú àrùn lẹ̀ kú àrùn lẹ̀ kú. Thank you. ọ̀rá kan tó wọ̀nyàn sọ̀sọ̀ kó dé This is scary. It is. It is really scary. Hey. <sighs> Well, ṣé kò gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ? Bọ́dà mi kò gbọ́, bọ̀ kò lè sọ. Bí mi ṣe stọ́dẹ̀ ọ́. Hmm. Ẹ̀rù ń bà mí gan. Ah. Àdúrà ni ká máa gbà lè dúró táwa nù. àmì àgbà àdúrà mi. Jasper Jasper. Hmm. ẹ̀rù ń bà èmi náà ẹ̀rù ń bà mí gan. ẹ kú àbẹ̀wò ọlọ́run tó tó gbọ́ báwo lè ní ṣe ń respond sí. alágbára lọ àwọn náà dáwọ́ tó jù máa ń fún mi ní ìṣẹ́jú díẹ̀. ọ̀sán ìgbà tẹ̀sán. ẹ ṣe. All right, I appreciate it. Thank you.

bàbá mi yóò súre fún gbogbo wa o. bàbá mi. àwọn ọkọ yóò lé o. àṣẹ. àtọ alábòsùn. àṣẹ. àlelúkọ ọmọdé mọ. àṣẹ. àlelúkọ àgbà náà. àṣẹ. ìbáni olúwẹ̀kùn. àkọ́tọ̀ bámú bámú alágbà lóru abẹ lóru mọ́kànlẹ̀ ẹ̀yin kúkúrú pẹ̀kú pẹ̀kú tẹ̀ bá wọn gbégbó ọjà lẹ̀ ẹ̀yin márùn-ún ní ń jẹ́ nítorí ọ̀run bọ̀ wálé ọyẹ́ ẹdẹlẹ ayé ẹta kò dùn ẹfà kò yá ẹ padà lọ síwájú Elédùmarè Elédùmarè ti ajẹ tẹ ya yín bá ẹni yóò ya yín nígbà ẹ pé tẹtẹ lọ sí ọyàn hmm. Elédùmarè lápẹrẹ kí ni ẹ rí lójú ọ̀nà àkọ́kọ́ láwọn ọ̀rá pẹrẹ kankan ẹ̀kọ́ jíjí làwọn rí ẹlẹ́yìn ẹni kúkúrú tó múrú kẹ̀yìn rán lọ́wọ́ Elédùmarè lọ́rùn mi lànà ó lè padà lọ wọ́n padà lọ síwájú Elédùmarè má dé wájú má dé oríta pàdé ọrụ mẹ́ta lójú ọ̀nà wọn ni ojú olóhùn odò wọn lọ́dọ̀ àwọn ma máa lọ wọn ni ọ̀dà kọ́ mọ́ tẹ̀lé òun o wọn ni ńgbọ́ sọ ńgbọ́ bá sọ tán Asal sára mi ni sọ ti rún alẹ́ bí oṣù sí sọ mí ló ṣẹlẹ̀ yìí ó ti dé bólúgbọ́n olúgbọ́n mú mọ́ra ni ó dé bárẹ̀sà náà ó náà mọ̀ mú mọ́ra mọ̀ ni ijó ní náà ló dé bọ́wọ́ àga ó mú mọ́ra ni o kìí dé bá ní ayẹ rí o sùúrù lẹ́sẹ̀ o méjèèjì ẹ̀wà ni wọ́n fi ń ṣe wọ́n níbo wọn sọ pé alẹ́ bí oṣù kú tí wọn ò ní pọ́n máa ta ni wọn wá ní ọmọ baálé ọlọ́run jẹ́ agbádùn ni ah! hmm. alẹ́ bí oṣù fún mi ṣẹ̀ṣẹ̀. baálẹ̀ ọ̀pá lámbá ọtí ìbúfọ́ onígbàyẹsọ ò sì rí sọ ẹ má ràrò kan o torí tá a má rò kàn nísìnyí omi jẹ́ ọkàn ìfojú yín ṣe lé ni ẹ̀yin àgbà náà lẹ́sìn ní èyí tó bá já kan náà gi kì í ṣoje. sùúrù ni o sùúrù lọ̀rọ̀ ẹ gbá o sùúrù lọ̀rọ̀ ẹ gbá o ah! ọkọ yìí sùúrù lọ̀rọ̀ ẹ gbá o. ọ̀daràn a gbọ́dọ̀ gbọ́ ẹ́ a gbọ́dọ̀ gbọ́ kábíyèsí ọkọ ìlú sùúrù ni o. ẹyìn ẹyìn ẹyìn bàbá alága ẹ bá wọn lálẹ́ bí oṣù kan. ó kú o. yé ó kú o. irú kú wo ló pa. Ah. <laughs> ọ dalẹ̀ ọ̀jẹ̀ ni. alébíosù dalẹ̀ ọ̀jẹ̀. bẹ́ẹ̀ni. pé alébíosù lọ́wọ́ sí ẹkùnkẹ góńgó tí ẹ gbé. ọ lọ́wọ́ sí ọ lọ́wọ́ sí ó ní àwọn ta ni. ó láwọn ta ni. àwọn sì gbowó tabua lórí rẹ̀. ó sọ̀rọ̀ ńgbà tó fẹ́ kú nù. Ah. <laughs> ó sọ̀rọ̀ kó tó kú. Eh. irú àwọn ọ̀rọ̀ wo ni wàá sọ. ọ ah. láwọn pọ̀ ni. ọ láwọn pọ̀ àbí àwọn èèyàn wo ló wáá dákọ. eyín ni ò tí ì láǹfààní àti sọ kíkó tó bò láṣìírí. Hmm. àmọ́ ọ̀tún ó dá mi lójú bí ó ti dárúkọ òun gbogbo àwọn tí wọ́n bá jọ lọ́wọ́ nù rẹ̀ ìkọ̀ọ̀kan ni wọ́n kù. gbogbo àwọn tí wọ́n bá mọ̀ sí. <laughs> èmi rò pé nígbà tí o ti láǹfààní àti dákọ bó o ní ẹ ti fẹ́ rí ó kọ àwọn èèyàn tẹ fẹ́ sàsì tí ó dàbí pé gbogbo wọn kù mọ́ pẹ̀lú alẹ́ <laughs> ìṣọ́. ọ̀tún ẹ̀kú jọ ń gbóngbó ńlá ń sọ kò dìgbà tó dáwọ́kọ̀ ìgbà tí èso òun nìkan gbogbo ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ó kú èmi mọ sọ. ẹ ẹ jẹ́ pé ẹ ti sẹ̀ nínú ẹsẹ̀ nínú àwọn ti dáwọn kankan tẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ mọ farapamọ́ fèmí o èmi ni ọ̀tún yìí èmi náà ni mo kángun sí yìí kò yẹ kẹ́ ẹ mọ farapamọ́ fún mi o níwọ̀n ọba àgbà tí díẹ̀ tí mo ra lọ rìn àjò ẹ ti wá sí àwọn ètùtù kan lẹ̀ ẹ ti wò pé níwò pé rà kẹ́ máa fi wẹ̀ kú o. <laughs> ọ̀tún àyà mi bọ̀ á gbó kan ìgbà tó ní mo ṣe ọ́ hmm. mo wò ó pé èyí ti jẹ́ eh, ṣé wọ́n máa fi nǹkan pamọ́ fún ọ bí ọ̀tọ̀ wọ̀ lọ kọ́gùn sí mi hmm. ṣèbí wọ́n ní aṣọ tó kọ́gùn sí egun náà ni wọ́n ń pè jẹ́ bẹ́ẹ̀ ni àwọn òun ò lè forò pamọ́ fún ọ n ò ṣòro kankan lẹ́yìn rẹ hmm. ah! <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ jàǹgbóńgbò nù. pé jàǹgbóńgbò ti sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fún rẹ̀. bẹ́ẹ̀ ni <laughs> egun láti gbẹ̀yìn gbà. ẹ̀sà náà ní í jọ mí lójú tí yà mí lẹ́nu pé jàǹgbóńgbò ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ jàǹgbóńgbò nù gbogbo ẹni tó bá mọ̀ nípa rẹ̀ báyìí wọ́n wọ̀ kú ni. ara rẹ̀ náà tún nù sẹ́mi pé tí mo fi sọ pé ń farapamọ́ fún mi nù tó bá jẹ́ pé irú tẹ̀yìn mọ̀ sẹ́mi pé mi ò mí léyìn o àbẹ́mọ̀ pé ìmọ̀ ẹ máa wò ó ṣe rúrù tá à ń ṣe tá à ń lọ́mọ kéékèèké sẹ́yìn tó bá bá kú tó ń ro wọn padà parun ni àwọn tẹ́yìn mọ̀ tẹ́mi ọmọ ẹ mọ̀ láyé mi lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan náà ni ọ̀dà níìsín ẹ̀yin ọ̀la kọ́ọ̀lẹ̀ kankan ọlọ́run jẹ́ ìdàgbà kẹ́ẹ̀dógó bí àwo bá lọ níìsín irú àwa ẹni ó kù àwa yìí ni àwa náà tún láǹfààní àti kọ̀ọ̀kan lẹ̀ báyìí sọ́tí èyí èyí tó bá jẹ́ mm. àwọn nǹkan báwọn àwọn ọmọ kọ́ọ̀lẹ̀ torí táwọn ọmọ wọ́n bà dé àwọn ọmọ bá ń tiwọn tó ti yé nìsín káwá gbà pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kí ni àwọn ọ̀nà àbáyọ tí àwọn èèyàn tí wọ́n bá mọ̀ parẹ́ wọn fi ní kú tán tó bá jẹ́ parẹ́ ni tó fi ọmọ ọwọ́ wẹ̀ tó lóun fẹ́ bá ruwa jẹun níjọ́ náà lọ́hùn àbẹ́ mọ̀. ẹ ṣé àwa máa gbàdúrà pé kí wọ́n mọ jí ẹ̀kú egun gbé. kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tí kò lè ṣẹlẹ̀ lójú ruwa mọ́ etí ọ̀sẹ̀lẹ̀ ló <laughs> <laughs> Eh, eh, eh, ọ̀tún o <laughs> sì tún réyìn sọ. bébí ah, ah, <laughs> ṣe máa ronú. àwọn ọmọ ẹ̀sìn yìí hmm. kò sára tán ò lè dánwò àkókò ronú eléyìí náà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. <laughs> wo ó kún ọmọ kan lẹ̀ ni o. bẹ́ẹ̀ni bírú rẹ̀ bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ẹyìn ẹni tó bá kú gbẹ̀yìn kó máa. kó máa fara yé ìpẹ́ ni ah. kó bá ilé kanlẹ̀. lẹ́ẹ̀rí aráríkẹ́ ọlọ́run ló ní ìbéèrè àwọn ìbéèrè ẹ mọ̀ pé ìdáhùn rẹ̀ tó lọ jáde sí ibi tó pààyàn lẹ́rìn gan ni <laughs> bí olóko ṣe ní kanlẹ̀ sáwọn olóko àgbà wọn kò wọn gbòkù wọn kò rí igi ni. ibi tọrọ kù sínú. Hmm. ọ̀dà àdúrà tá a kàn mọ́ sáwọn ìgbà náà ni bàbá ibi kẹni tá a fẹ́ràn ọmọ tó ju ẹni kú. àmọ́ ẹni tá a fẹ́ràn kóńkóń gan mọ̀ wọn ara rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> eh, mo ti lọ mo ti lọ mo rí iná ọ̀dà. ọ̀tún. Eh, ó dàbọ̀ ó dàbọ̀. ibo lẹ́lẹ́ gbòkú yìí sí. bàbá yìí lẹ́la gbòkú alẹ́ bí oṣù sí àná. kí ló wá gbé. o kò ṣé oorun ò mọ ọkùnrin yìí ṣá. ààrẹ ibi náà ló wà. èmi ni

ṣé ẹ rí pé kó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ní ìtọ́ wá ṣẹlẹ̀ yìí èyí gan láì wá gbòdẹ́kùn lẹ̀ fún àti bá a ṣe rú ẹ̀. àìní ìsìn báyìí àwọn àgbéra ó dìde ó ṣàpàrà. Ah, ah, kí ló dé ẹjẹ́ àmọ́ náà sùúrù sí gbogbo tí wọ́n tẹ́lẹ̀ yìí eh, nígbà wo sígbà wo bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàfẹ́rí òkú náà ni kí ló wá ti ti dáhùn wá máa sọ pé ẹ̀sùn ni ó ṣàpàrà ó ṣàpàrà là máa ń sọ. abẹ́rẹ́ sọnù àlọ́ gbèsè mọ̀ sí àrígbé tó sọnù ó jẹ̀pẹ̀ lọ ni ẹjẹ àánú ẹjẹ àánú sùúrù ẹjẹ àwọn àbúgbà díẹ̀ lọ. ọtún ọtún ọtún rẹ ò yé mi. bí ó yẹ kẹ́ ẹ pé mo mi tí mo sọ ni pé ẹjẹ àwọn àbúgbà díẹ̀. alágbà alágbà ọ̀rọ̀ kan lè ti sọ yìí o abẹ́rẹ́ wa ní sinra ọ̀rọ̀ àti ra lójú wa yìí adé òkòkò wá sì lè gbólókò lè yìnbọn. sáwà aládùúlẹ̀ kí ti ń gbé aládìí àtàwọn gbogbo wa padà wa ìdí òòṣà pàrọ̀ là ń lọ. bẹ́ẹ̀ ni ẹ bá ní bẹ̀rẹ̀ ẹ ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ. bàbá ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ó ta padà ó bá àgbà gbèrè òkú kọ̀ọ̀rọ̀ wá ìmúkùmú làmúgbà alẹ́ ìlòkulò lálómi ọ̀bá ọ̀dẹ̀ pásọ bá gbọ́ àdàkísà kéjèèjì á ní bá fún sẹ̀sẹ̀ bọ̀rọ̀ kí sáwọ́ lọ́lé lẹ́jì mọ̀rọ̀ ìwọ́lá pé ó gbogbo àwọn tí wọ́n gbé òkú alẹ́ bí oṣù pamọ́ mo fẹ́ kọ́ àwọn pè bí ilé tí a sọ gbogbo ẹni wọlé olóògbòjò pátápátá gbogbo wọn ni mo fẹ́ wọn tú mọ́ ní wàrà tẹ̀sà lọ́ọ̀rẹ́ pa kẹ́nẹ́kẹ́nẹ́ tí bàbá mu tí kọ́ ọ̀pọ̀rọ̀ ni mo jẹ́ sí òtí ẹ̀ lọ́tọ̀ pa kékeré lé wọn kó fi jíjẹ́ kọ́ ọ̀pọ̀rọ̀ kò dẹ̀ẹ́dẹ́ wọn kó fi jẹ́ta kọ́ ọ̀pàtòjì kòtòkò kó mẹ́kù ìdílé mo fẹ́ kọ́ ọ̀pọ̀rọ̀ wọn fọlá tí ìsọmọ babaláwo kọ́ ọ̀pàyẹ̀kọ́ pọ̀ lẹ́nu olúwẹ̀ẹ́ pàápàá bàbá mọ́ríwo ẹ̀ ń wòran ni. ṣèṣe yìí ségi ṣèṣe yìí sọpẹ ọkọ kànáà báyìí lálákẹ sọ ó yá gbé ìbọn kan dàlú. ẹni tó bá lọ́wọ́ nú okú alẹ́ bí oṣù. ó yá pàrọ̀ ó níbikíbi tó bá wà kọ́ ọmọ ọ̀gá. ẹ wò ó ẹ wò ó. mo lọ́rọ̀ mo ní tí mo fẹ́ sọ mo ní tí mo fẹ́ sọ ayé yóò ní bàjẹ́ ẹ wò mo mọ̀ sí mo mọ̀ sí mo mọ̀ sí tìrì mo lọ́wọ́ nù ni ah, ẹ wò ó ẹwù ẹwù gbogbo ẹjẹ ẹjẹ ń jẹ́wọ́ ẹjẹ ń jẹ́wọ́ ẹjẹ ẹjẹ ẹjẹ sọ fún yín níṣẹ́ ẹjẹ sọ níṣẹ́ lọ fún yín sẹrí ẹkú jẹ gbogbo ẹkú jẹ gbogbo tí ẹ jí àtẹmí àti adébíoṣù àtàwọn kọládé jí gbogbo rẹ ẹwọ ẹwọ ti rí nígbà tí mo gbọ́ pé àlébí oṣù kú mo bá sa eré bá sáré ni mo bá gba ọ̀nà ọ̀dọ́ alágbà lọ mo bá lọ fi wádìí òtọ́ lọ́wọ́ wọn ibẹ̀ ló ti di mímọ̀ fún mi pé àyàfi tí wọn bá sí òkú alẹ́ bí oṣù tí wọn bá sí sínú yẹ̀pẹ̀ ó ní èmi mi kú. ọ̀tún alágbà ẹ alágbà ojú mi ti pọ́n o inú ti ń bí mi. balẹ̀ ìrọ̀lẹ́ wò ni. ẹ alágbà. ìwọ ló gbé òkú alẹ́ bí oṣù. Eh, èmi ni èmi ni èmi ni kò sí tí mo fẹ́ fi ránṣẹ́ kò sí tí mo fẹ́ fi ránṣẹ́ kò sí tí mi ránṣẹ́ èmi ni mo mi ni èmi ni mo jì. mo ṣe yìí tán. àṣé ọ̀tá lọ́jọ́ ń ṣèlú ìwọ olóyè ìlú lọ́wọ́ ń di ìbàjẹ́ ìlú àṣà ń daṣọ́ bò ká ni ó ti dáa ebi wo àti alẹ́ bí oṣù lẹ́jọ́ ta ẹ̀kú eégún àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti dáa ẹ̀ gbọ́ ẹ̀rì tẹ̀lé o. yẹ ẹwọ ẹwọ ẹmọ̀jẹ̀ wọn bẹ orí mi ẹ dákun wọn bẹ rí mi ẹmọ̀jẹ̀ wọn bẹ mi lórí ẹ dákun. ìlú òní ìlú òní ẹyáwó ẹjọ èmi ra wọ ẹbẹ ẹ má jẹ ká pa ọ̀tún alágbàá ah, mm, balẹ̀ ẹ má jẹ ká pa ọ̀tún alágbàá ah, ká má bànà jẹ́ nítorí òní ẹ bá jẹ́ ká rántí oore má ní gbàgbé tí bàbá ọmọdé yìí ti ṣe tìlú yìí ah, ẹ wò ó ẹ jẹ́ ká rántí o ìgbà tí ilẹ̀ ẹ̀gbá ń yọ ìlú yìí tí gbòǹgbò ìgbà sì ń kọ́ tọmọdé tàgbà ìlú yìí lẹ́sẹ̀ bíi kó ṣubú ẹ jẹ́ ká rántí. dàpọ̀ mòròǹtẹ́lú òsì káràbà onílù orókè ọmọ ọ̀wọ́ wọlé jí ifọ̀ olókun asọ̀rọ̀ dayọ̀ wọ́n fi bí péré wọ́n fi rí pébi wọ́n ṣàánú fọ́rí o wọ́n ṣèkà fọ́bi wọ́n fi òlòlò fọ́n bí òkú bá kú láyé àkàlà gbòde ọ̀run mọ̀ iwájú ọpọ́n àwo ni ọ́ ẹ̀yìn ọpọ́n àwo ló sì àárín ọpọ́n fà ìtọ́ ọ̀run orí ọgbọ́ oníjàn òtí orí kọ̀ lọ́tí ọ̀ nífa ilẹ̀ ọgbọ́ o ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí tó máa ń pèlè lápòkà àfi ọ́ ni o àfi ọ́ ni o àfi ọ́ kó wò ó fi ifá náà lọ kọlọ ire ni ọ̀fọ̀ ire ire olódùmarè ọgbọ́ ìbà ire ah baálé ọkọ ìlú ifá ìsọ̀rọ̀ ẹ̀mẹ́fà wí o ẹ̀rọ òdùtọ́ wà nílẹ̀ yìí ìkàyẹ̀kú ìkàyẹ̀kú ni ifá làwọn àjálù ń ni eku ò bí ẹyẹ ọmọ èèyàn ọ̀fọ́n bí ènìyàn àgbàdo ti ń so ń so àwọn èèyàn kú bí ẹran baálẹ̀ ẹ gbọ́ fífà ìṣe wí ni ifá ní orówó kò rówó ẹni kéegun lójú kan kọ̀sẹ̀ mú gbọ́ ọtí kan adífá fún wọn nílùú lọ́ta ìkayẹ̀kú ọjọ́ tí kú ń pa wọ́n rọ̀gbọ̀rọ̀gbà tí kú ń pa wọ́n rèwèrè bí ẹni tí ẹ jó ikú jẹ ni wọ́n ní ẹja kóbì fósìkà kó wá fẹnu ara rẹ̀ wúre ifá ló ń kọ́ dalẹ̀ ń bẹ́ nílùú ifá lẹ́nìkan ti dalẹ̀ ọ̀dàlẹ̀ bí ilẹ̀ jẹ́ ẹni dalẹ̀ á sì balẹ̀ lọ ni ọ̀dàlẹ̀ ní dàlúrù àìsí ohun ìwọ̀ bí bá ń bi ni àbèkéwò ifá lòun pé ọ̀dàlẹ̀ ń bẹ́nu ìlú o ọ̀dàlẹ̀ ní sì ń dàlú yìí rú baálẹ̀ ní tí ifá wínú. ẹ wá bá ń bi fa kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù tí ló fi á padà tí ọmọ tùbà tí ọmọ tùṣẹ tí epo fi máa kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ. baálẹ̀ hmm. ẹ dúpẹ́ lé àwọn alálẹ̀ ẹ dúpẹ́ lẹ́lẹ́dàá yín ifá ìlétùtù o hmm. ó sì lẹ́bọ. kí lẹ́bọ kí lẹ́tùtù. kábíyèsí ifá ó létùtù bàrà ẹlẹ́sìn ọyán ifá ilé ò létùtù àdúpẹ́ àwọn ẹlẹ́dàá bàbá yín bẹ lẹ́yìn yín àdúpẹ́ àwọn ẹlẹ́dàá alálẹ̀ ń bẹ lẹ́yìn yín àdúpẹ́ ẹ wá róhun ẹbọ ẹ róhun ètùtù ifá ni ẹ tọ́jú eku méjì eku méjì olùwérè ẹ tọ́jú ẹja méjì olùgbàdà ẹja méjì ẹ tọ́jú ẹyẹ méjì tí ń ké yáoyáo nínú igbó àwọn ẹlẹ́yẹ ifá ní kẹ́ ẹ tọ́jú òbídìẹ méjì kó mì yẹlẹ ifá ní ẹ tọ́jú ewúrẹ́ àbàmúrẹdẹrẹdẹ méjì ifá ní kẹ ẹ máa tọ́jú ìpọ̀lọpọ̀ epo kẹ ẹ máa fi ásì tutù ifá ní kẹ ẹ bá fi rúbọ ifá ní tutù ó fi ẹbọ náà sí dáa ṣùgbọ́n kan sì wà ń bẹ̀ fẹ́ baálẹ̀ o kẹ̀yìn ṣùgbọ́n ọ̀hún baálẹ̀ ọkọ ìlú ifá lẹ́nu tí ó gbé ètùtù tí ó gbé ẹbọ kàǹkà tí kagún láyẹ̀ hmm. ifá ní ẹnìkan tó jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìlú ni o tó fọ́nrán ìlú dénúdénú tó fẹ́ tọkàntọkàn tí èso ọ̀dàlẹ̀ èèyàn ní ọgbà ẹbọ náà lẹbọ náà fífi lẹbọ náà fi dà. ifá ṣe wínú. tó sì fẹ́ tọkàntọkàn. ifá ìparọ́ ọ̀pẹ̀lẹ́ sẹ́mi lè gbé. baálẹ̀ ó kù díẹ̀ káàtó láàrin ọ̀rọ̀ ṣéhun. tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ̀ tó fẹ́ lù dénú tó fẹ́ lù tọkàntọkàn ta la wá mọ̀ tó fẹ̀lú dénú o ta la mọ̀ tó fẹ̀lú tọkàntọkàn falérè irú mi ni mo mọ ìmọ̀nú ẹnìkankan mọ́nú ìlú bẹ́ẹ̀ ni tó sì fẹ́ràn ìlú yìí tọkàntọkàn. bí bàbá ṣe wínú ẹlẹ́rìí ìpínlẹ̀ oróńtẹ́lú mo sì káràbọ̀ ọmọ òlépo ní ọjà nínú onílé orókè ọmọ ọ̀wọ́ wọlé ti bọ́ ṣe wínú ni. Thank you. ẹ ṣojú wa lóòótọ́ ẹ àmọ́ àbọ̀ rẹ̀ ẹ à ò rí balẹ̀ ẹ ò rí ṣe bí ìgbà tí bàbá rẹ̀ kú gbogbo wa náà lání adìyẹ yìí kú o kádẹ́yìn rẹ̀ nù la fi panu pọ̀ pé ká fi mọdé yìí jẹ ẹ wá wò kí lọ́jọ́ orí rẹ̀ ọgbọ́n orí rẹ̀ ò lè gbé e ǹjẹ́ bàbá wa pa báyìí ṣe mọ̀ wípé a ti pàdílé wọn rún. ẹgbẹ́ mọ́ pa mi. Ah, ẹ ṣe ẹ ṣe ẹ foríjì mi ẹ foríjì mi ẹ wo ẹ wo ẹ pa mi ẹ̀fí ló sì òkú adébí oṣù pé wọ́n bẹ̀rẹ̀ ṣe fún nínú ẹjọ́ lálẹ́ lálẹ́ ẹjọ́. nígbà tó ní ká mọ́ pàwọ́ òkú adébí oṣù ọmọ baálẹ̀ ńkọ́ ṣé kí baálẹ̀ ọmọ àyàn jẹ ni. ẹjọ́ ẹjọ́ wọn gbọ́dọ̀ sálẹ bí oṣù wọn gbọ́dọ̀ sálẹ bí oṣù. ẹ wo ọ̀tún alágbára tó rọjú gbé iye tí jẹ ká òkú alẹ́ bí oṣù ń wá lọ́wọ́ òkú alẹ́ bí oṣù ọ̀gágá wo ló pè sí. sẹ́rí òkú alẹ́ ní oṣù ní kínní ni. ní kínní. kínní níbi ilé níbi ilé ilé akínú ilé akínú níbi ilé tí àwọn èèyàn bíbẹ̀ gbé mọ̀ ẹ̀dá kò ní ẹni gbogbo ọ̀gá sí. ẹ má sọ alẹ́ mi oṣù ẹ má sọ alẹ́ mi oṣù ikú ni ikú ni yẹ́ẹ̀. ọtún ọtún.

ẹni bá fàjọgọdọ láàrin jọgọdọ mọdọ àríṣọǹṣọ ẹlú olùn tó bá fàjọ orí ara ẹni ọfàjọ sí ọ kò sóhun ìkọ̀kọ̀ tí a lè ṣe alẹ́ yòó kò lè fàkú wá. ikú ń lé wọn kiri kẹ́ni jíhùn kú yẹ kò sóhun àlùmọ̀kọ́ rọ́ nǹkan jọ́ni padà fẹ̀bi wá má má ṣe lọ́gùn má mọ̀ o kò ṣàṣegbẹ́ gbogbo mi fàtó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ wà á kú kò ṣàṣegbẹ́ o má ṣe lọ́gùn má mọ̀ o ayé ẹ máa mà ṣe o má ṣe lọ́gùn má mọ̀ o má ṣe lọ́gùn ẹni bá fà jọ̀gọ̀dọ̀ láàrin jọ̀gọ̀dọ̀ ẹni bá fà ṣoṣo dandan àmì ṣọ̀ṣọ̀ ẹ lóhùn tó bá fàjọ orí ara ẹni ọ̀fàjọ sí ọ kò sóhun ìkọ̀kọ̀ tí a lè ṣe alẹ́ ìfọlẹ́ ìfàkùn wá ọlẹ́ ìfàkùn wá ọlẹ́ ìfàkùn wá afẹ́fẹ́ sàn tó ń bẹ́lẹ́lẹ́ ìjọ máa dáwọ́ dúró náà ó dìgbẹ̀yìn kó tó yé wọn kó tó yé wọn. bẹ́ẹ̀ ni